ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán rere ọba tí ó ṣe wípé ọ̀ràn èèyàn lọ́jẹ́ lórí gbogbo ẹni tí ọba fẹ́ sórí rẹ pé kọjọ́ sìn fún àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùsùpẹ̀ ẹ̀dá anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba rán kí ọmọ ẹjẹ́ ìkẹ́ àti àtùpà fún gbogbo olùgbàgbọ́ òdodo ẹni tí ọlọ́run ọba tí ó ń se ìlérí pé ẹnikẹ́ni tí ó bá sẹ́pa sí ọ̀nà rẹ̀ dájúdájú onítọ̀hún ti nù ní ànù tí ó fojú hàn kí ọlọ́run ọba kí ọ sọ wa níbi ànù ní òní pẹ̀lú ògùn ọlọ́run ọba a ó tẹ̀síwájú nínú tíra tí àwọn àfáà wa ń kà fún wa léyìí tí ó se wípé wọn ò ráyè bá wa jókòó lónìí torí ìrìn àjò à ń tọrọ nọ́dọ̀ ọlọ́run kí ọ sọ wọn ní ìrìn àjò náà láàdá tí a mọ̀ rí ń bi ìjókòó yìí kí ọlọ́run ọba kí ó mú ẹ̀pin tiwọn náà bá wọn kí ọlọ́run ọba kí ọ wọn dé láyọ̀ àti àlàáfíà lónìí pẹ̀lú ògùn ọlọ́run àgbéra lórí báàbù tuntun báàbù nọmba sixty seven báàbù tí àáfàá fún ní àkọlé látàkìrán nàjàrátún lè jàrátì ha wàlàwò fèrèsé nàṣàtìn àwọn hadisi tí ó síwájú wọ́n ń se àlàyé fún wa nípa ẹ̀tọ́ aládùúgbò tàbí alábàgbé èyí tí ó ní ẹ̀tọ́ sí kí a se dáadáa sí ní gbogbo tí a mọ̀ ní dáadáa bákan náà ẹ̀tọ́ rẹ̀ ni kí a má fi aburú kan kí a sì kọ́ dínà gbogbo aburú tí ọba sojú wa pé ọ fẹ́ kàn àáfà kí ọlọ́run bá kí ó fi ọ̀run kẹ nínú báàbù tuntun yìí wọ́n tún wá fẹ́ ṣe àlàyé kan fún wa léè tó ní í ṣe pẹ̀lú ọ̀rẹ́ pàápàá jùlọ sí alábàgbé léè tí ọ̀nà jẹ́ ọ̀kan nínú àwọn ìṣe dáadáa tí a ṣe sí alábàgbé nínú àwọn hadisi tí ó ti síwájú. Si wani ní kí a ṣe dáadáa sí i lábẹ́ ilé afẹ́fẹ́ mú hadith wa láti kọ́ wa lẹ́kọ̀ọ́ pé nínú dáadáa tí a ṣe sí alábàgbé wa òun náà ni búbùn lẹ́bùn ẹ̀bùn búbùn láàrin àwọn èèyàn nǹkan kan ni tí ó ṣe kókó torí wípé a máa mú kí ìfẹ́ kí ọ wà láàrin àwọn èèyàn kọ́dà bọ́jọ́ pé wọ́n ń bínú ara wọn tẹ́lẹ̀ ẹ̀bùn gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n ṣe wí wọ́n ní nǹkan kan ní tọ́jọ́ pé tí a bá ń ṣe fúnra wa a mọ̀ nífẹ̀ẹ́ ara wa kọ́dà téèyàn bá ń ṣe sí ẹranko ẹranko nífẹ̀ẹ́ rẹ̀ ká tó wá léèyàn nínú ìtàn kan tí wọ́n máa mú wá wọ́n ní arákùnrin kan ń bẹ ọ gbalé gbà tí ó délé tí ó fẹ́ gbà àwọn ará àdúgbò tí wọ́n rí pé ilé yìí lọ́ fẹ́ gbà wọ́n wá lọ bá lẹ́yìn pé ilé tó fẹ́ gbà yìí ò ní lè gbé bẹ̀ mọ́ gbà ó ní kí ló dé wọ́n ní kò sí ẹni tó gbalé náà àyàfi kí ó kó jáde síwájú kí owó tó san tó pé torí wípé ẹni tó nílé ó ní ajá kan tó gbé sílé ajá yìí ń burú kò fẹ́ àlejò torí náà gbogbo àjòjì tó bá gbalé torí búburú ajá yìí ó padà kúkú ni arákùnrin ìbá ní tó bá jẹ́ ni kò ṣòro arákùnrin ìgbàlé wọ́n ní ní ọjọ́ àkọ́kọ́ tí ń bọ̀ ó ṣe yọ lajá bẹ̀rẹ̀ sí ní gbó ní arákùnrin yìí bó ṣe súnmájá yìí lọ bá sí báàgì tó gbé dání bẹ́ẹ̀ lọ yọ ẹja dídín tọ́ra ó sì dálẹ̀ fún ajá. ni ajá bẹ̀rẹ̀ sí ní jẹja òun sì kọjá wọnú ilé látìgbà náà ojoojúmọ́ tó ń bá ń bọ̀ yóò bá jára nǹkan bọ̀ ó wípé ajá yìí ti mọ déédéé àsìkò tó ń bọ̀ yóò lọ jókòó yóò máa retí rẹ̀ wọ́n bá ti ń bọ̀ bọ́ òní ọ̀sáré lọ pàdé rẹ̀ yóò sin dẹ́nu yàrá rẹ̀ kó tó di pé yóò fún ni tó fẹ́ fún ìṣe dáadáa tí arákùnrin ṣe sí ajá òun ló débi wípé ajá òun náà sì rí léyìí gbé nírọ̀nù torí náà gbogbo ẹ̀dá tẹ̀yàn bá ń jọ gbé gbogbo bó bá ṣe burú tó ọ̀kan nínú àwọn ọ̀nà tí èèyàn gbà wọnú ọkàn rẹ̀ tọkàn rẹ̀ ọ̀rọ̀ tí ó sì nífẹ̀ẹ́ èèyàn òun náà ni mo máa fún lẹ́bùn eléyìí lọ́fà tí òjíṣẹ́ ọlọ́run sọlọ láhùn àríhì wọ́sọ́lẹ̀m ó ń fi ń ṣe wá lójú kòkòrò kí a mọ̀ fúnra wa lẹ́bùn pàápàá jùlọ alábàágbé wa léyìí tọ́já pé ìfẹ́ ọjọ́ kan nínú àwọn tí a níbò káàtà sí láti lè gbé ní ìrọ̀rùn àfààní báàbù ojúpọ̀nà kan látàkìrán nàjàrọ̀ tó lè jàrọ̀ ti hà pé alábàágbé kan kí ọmọ fi ojú di nǹkan kan tí ó fún alábàágbé rẹ̀ wọ́lọ́wọ́ fírìsìn àṣà àtìní wọ́n ní kọ́dà bọ́ pé fírìsìn ní fírìsìn ó ní kátákó ẹsẹ̀ àbí pátákó ẹsẹ̀ àgbò tàbí àgùntàn tàbí ewúrẹ pátákó ẹsẹ̀ rẹ nítorí pé eegun lásán ni kìí fi bẹ́ẹ̀ dùn téèyàn bá sè ó ṣeé ṣe fa omi ọbẹ̀ yún mu ọ̀pọ̀lọpọ̀ gbọ́ omi ọbẹ̀ lẹ́yìn ó rí pánlá kìí ṣe pé ẹran kan ń bẹ lára lọ títí bó ṣe eegun yìí ni kí ọ má fi ojú kéré ra kọ́ má wò pé mélòó náà ni tí n tó máa fún ẹnìkan nínú rẹ̀ tàbí kọ́ máa wò pé àṣẹ tí mo bá fún kò ní wò pé ìǹpọ̀hùn lébi sẹ́rù nǹkan báyìí lọ́tọ́ sí torí náà kọ́ wá kọ̀ láti fún ọlọ́run bá ní kọ́ ìwọ̀n bá ń tí ọlọ́run ọba bá fún ní agbára kó sí lábẹ́ eléyìí àfàmú àwọn tó Wa حديث علاقة قواني حدثنا إسماعيل بن أبي أويس قال حدثني مالك عن زيد بن أسلم عن عمرو بن معاذ الأشعلي عن جدته أنها قالت قال لي رسول الله صلى الله عليه وسلم يا نساء المؤمنات لا تحقرن امرأة لا تحقرن امرأة لا تحقرن امرأة من منكن لجارتها ولو كراع شاة محرق ni hadithi yìí afa gbawa láti ọ̀dọ̀ afa àwọn ismail ọmọ uwais látọ̀dọ̀ malik látọ̀dọ̀ zayd ọmọ aslam látọ̀dọ̀ amur ọmọ muad èyí tó gbawa láti ọ̀dọ̀ jadatihi ó ní pé màmá màmá rẹ̀ tàbí ní etí òmùjọ́ kan nínú àwọn sàábí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aríhi wasallam ṣùgbọ́n wọn ò dórúkọ rẹ̀ anáhà kọ́ọ̀lẹ̀ wọn ni wọ́n sọ báyìí wípé kọ́ọ̀lẹ̀ lí rasulillah sọlọ́láhu aríhi wasallam ní òjíṣẹ́ ọlọ́ọ̀bá tí ìkí àtọ́lọ́ ọlọ́run bẹ fún wọn sọ fún mi báyìí pé ìyá nisa almuminat ẹ̀yin obìnrin tí ẹ gbàgbọ́ ní òdodo ó ní pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó dọjú ọ̀rọ̀ yìí kọ àwọn obìnrin tí wọ́n di olùgbàgbọ́ gbogbo wọn lápapọ̀ ní òjíṣẹ́ ọlọ́run ọba ń bá wí ó ní látàkìránà mọ́ràtúnmínkúnnà lè jàrá ti hà kí obìnrin kan nínú yín kí ó má fojú di tí ó fún alábàgbé rẹ̀ wọ́lọ́wù kúrọ́ àṣà ti muharrak ní kọ́dà bọ́ jẹ́ pé kura ashat ni pé pátákó ẹsẹ̀ àgùntàn muharrak léyìí tí a yan kọjá pé pátákó ẹsẹ̀ rẹ̀ nìkan èyí tó jẹ́ pé yíyan rẹ̀ eegun lásán ló wà lára rẹ̀ eléyìí omi ọbẹ̀ tí ó rí fàmúgò sí mbẹ́ torí pé a yan ni òṣìṣẹ́ ọlọ́run bá ní wọ́n jẹ́ pé ntí agbára rẹ̀ ká ní kọ́mọ́ fojú di láti fún alábàágbé rẹ̀ pé kí ó fún un gbàgbára rẹ̀ sì ká nítumọ̀ kan nítumọ̀ míì yọ gba ìtumọ̀ pé látàkìrán nàmúrà àtúnmínkúnnà lè jàrá ti hà pé èyí tí alábàágbé ẹnìkan nínú yín bá fún kí ọmọ fojú di kọ́dà bọ́jọ́ pé kò ju pátákó ẹsẹ̀ àgùntàn lọ pé agbọn méjèèjì ni hadith yìí ń bá wí agbọn ẹni tí ó fún yàn àtàgbọn ẹni tí ó gbà á torí wípé ẹni tí ó fún yàn gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé ó lè mọ̀ wò kó kéré kìí ṣe pé kọ́lá nìyàn àti fún ṣùgbọ́n kọ́mọ̀ wò nǹkan kínkínní yìí náà ní fún lágbájá sí òní dà gẹ́gẹ́ bí àfojúdi ẹ̀bùn mi ń bẹ tọ́jọ́ pé téèyàn bá fún yàn bí ìgbà tí èèyàn fojú bí ń tì rẹ̀ ni yóò máa ro lọ́kàn rẹ̀ pé ṣé kò ní rí bẹ́ẹ̀ ṣé kò ní mọ̀ wò pé mo fojú di òun òjíṣẹ́ ọlọ́ọ̀bá ní kí ọmọ ṣe bẹ́ẹ̀ àníyàn dáadáa tó ní kí o fi fún un bákan náà kọ́mọ́mọ́ wò pé kò tí ì kóhun lẹ́nu mélòó náà ní pátákó ẹsẹ̀ àgùntàn dépò pé wọ́n tún máa fún ẹlòmíì nínú rẹ̀ kọ́mọ́rò bẹ́ẹ̀ wọ́n ní kò tó nǹkan ní sọ ní ìdáhùn torí náà ntí ọba lè fún nínú rẹ̀ kó fún ọjọ́ kan nínú àwọn ìjọsìn torí pé àṣì òjíṣẹ́ ọlọ́nsọ̀lọ́láhùn aláhi wasallam ló ń tẹ̀lé yóò sì gbẹ̀sán lórí rẹ̀ yàtọ̀ síyun nínú àwọn dáadáa tí ó bí náà ni pé yóò fi ìfẹ́ sí ọkàn alábàágbé rẹ̀ pé wọ́n mọ bára wọn gbé tìfẹ́tìfẹ́ bẹ́ẹ̀ ni intẹ́lẹ̀mù náà bá ní ẹ̀ńtẹ́yẹn ṣe fún lọ́pọ̀lọpọ̀ ọgbà òun náà ò ní fẹ́ kọ́ lọ lásán òun náà ronú àti ṣe ó sì ṣe kọjá pé èyí tóun ó ṣe yóò sì wájú ilé yìí lọ ní ó sì ṣe kọjá pé oore tí ó tún ti ẹ̀yìn rẹ̀ wá nílé ayé yàtọ̀ sí ti ń retí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run kó tún ju eléyìí lọ bákan náà ni táàfùn nígbà míì èṣù lè fẹ́ lòun náà kọ́ mọ̀ ọ̀rọ̀ lọ́kàn rẹ̀ pé à ṣé lágbájá ò tiẹ̀ rí nǹkan kan fún mi àfihàn nǹkan báyìí èmi kí ni ń fi nǹkan báyìí ṣe òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aleyhi wa sálẹ̀m ó ní kó má rò bẹ́ẹ̀ kó rò gbà pẹ̀lú ọkàn pé ntí lágbájá ní agbára ni ìbájẹ́ pé lágbára jù báyìí lọ́kọ̀ bá sí torí náà kí ó gbà pẹ̀lú ọkàn bẹ́ẹ̀ ìní tí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aleyhi wa sálẹ̀m tó ń tọ́ka sí lábẹ́ hadith yìí a rí wípé ó ń tọ́ka sí ṣíṣe dáadáa sí alábàágbé ṣíṣe dáadáa sí ní gbogbo ohun tí a mọ̀ ní dáadáa débi pé a mọ̀ bùn lẹ́bùn gbogbo ẹ̀bùn tí a bá fẹ́ bùn èèyàn wá ní ṣe ju agbára rẹ̀ lọ torí pé mo fẹ́ ṣe dáadáa sí alábàágbé ìní lọ jẹ gbèsè torí pé mo fẹ́ ṣe dáadáa sí alábàágbé ìní lọ gbé nǹkan ní nǹkan kí n máa fún ìwọ̀nba tí ọlọ́run ọba fún mi nínú rẹ̀ náà ní ti yọ tí ń sì fún eléyìí àwọn olùmọ̀ tí wọ́n ń ṣe àlàyé ní orí hadithi wọ́n ní alábàágbé tí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn aláhi wasallam tí ó ń tọ́ka sí ní gbogbo alábàágbé tó ṣe é ṣe kí ọ gbà ní ṣùgbọ́n nínú etí ó tún tóbi jù tó yẹ kéèyàn mójútó dáadáa òun náà ni alábàágbé tọ́jọ́ pé ẹjọ́ mú yàrá tira yín nǹkan kan wá tó ń bẹ tó so yín pọ̀ ó ṣe é ṣe kọ́jọ́ pé ń tó so yín pọ̀ yìí Malabini, ni ó jẹ́ mẹlẹ́bí rẹ̀ ní irú ẹni báyìí gẹ́gẹ́ bí a ṣe kà hadithi ẹ̀tọ́ tó ní lórí èèyàn ó nípa ju ti alábàágbé tí èsè mọ̀lẹ́bí lọ wọ́n nírú ẹni bẹ́ẹ̀ ọ̀ǹgàn ló fi tọ́ sí jù kẹ́yìn ò ṣe fún ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ó ṣeé ṣe kọ́jẹ́ pé àwọn alábàágbé tí à ń tọ́ka sí láyè yìí ìǹtọ́sọ wọn pọ̀ náà ní ọkọ lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ọkùnrin bá ní ju aya kan lọ wọn a máa gbé níbì kan náà wọn ò mú tira wọn ó ṣeéṣe kí wọ́n máa dáná ní ọ̀tọ̀ọ̀tọ̀ torí wípé ẹ̀tọ́ tí sẹ̀rí àṣẹ fún wọn òun náà ni kí wọ́n ṣe ẹ̀sà ń tọ́ba wù wọn àwọn olùmọ̀ nípa fíkì wọn ṣe àlàyé pé ẹni tí ọba fẹ́ fẹ́ yàwó ju ẹyọ kan lọ ìyàwó kọ̀ọ̀kan ó ní ẹ̀tọ́ sí àti máa dáná ara rẹ̀ fúnra rẹ̀ kì í ṣe ẹ̀tọ́ ọkọ ni kó ní bó ṣe wù mí ni ẹ gbọ́dọ̀ máa dàpọ̀ ni tàbí ẹ gbọ́dọ̀ yà á sọ́tọ̀ ni ẹ̀tọ́ tí wọ́n ní ìtọ́ bá wù wọ́n kí wọ́n mú tí wọ́n bá mú yíyà sọ́tọ̀ ọ̀nà èèyàn ló jẹ́ lórí rẹ̀ torí pé ẹnìkọ̀ọ̀kan nínú wọn ó ní ẹ̀tọ́ yìí tọ́ bá wù wọ́n tí wọ́n ní àmọ́ dàpọ̀ ni kò sí tó burú níbẹ̀ lófin ṣẹ̀ríà torí náà tọ́ bá ṣẹlẹ̀ pé wọ́n mú ẹ̀sà apá wọn dáná lọ́tọ̀ọ̀tọ̀ irú ẹ̀kọ́ báyìí ọjọ́ kan nínú ẹ̀kọ́ pàtàkì tó yẹ kí wọ́n mójútó ohunkóhun tí ọlọ́run ọba bá fún ẹnìkan nínú wọn kọ́ mọ̀ mọ́ gbàgbé ẹnìkejì lọ́pọ̀lọpọ̀ ààyè torí owú jíjẹ àwọn orogún a mọ̀ gbàgbé irú eléyìí ní ìtọ́jọ́ pé kò sí nínú ẹ̀kọ́ tí sẹ́rí àkọ́ wa tígbẹ́pọ̀ bá pa wá pọ̀ pàápàá jùlọ ọkọ bí a ṣe nífẹ̀ẹ́ ara wa iná yẹ ká máa lé kìí ṣe bí a ṣe kórìíra ara wa torí pé tá a bá kórìíra ara wa yóò lapa lára àwọn ọmọ kódà yóò lapa nínú ìsẹ̀mí wa nínú ilé nínú tí yóò wá mú kí àwọn obìnrin tí wọ́n jọ jẹ́ aya alábẹ́ ọkọ ọ̀kan náà nífẹ̀ẹ́ ara wọn náà ni kí wọ́n máa ṣerú ilé ìfúnra wọn ìwọ fún mi mò ń fún ọ òun fún mi mò ń fún ọ àwọn ọmọ ń rìn eléyìí ọmọ fìfẹ́ sáàrin wọn àwọn ọmọ rí pé àwọn òbí àwọn náà rẹpọ̀ ìrẹ́pọ̀ ọmọ yóò tún máa pọ̀ sí láàrin wọn eléyìí ọ jẹ́ ẹ̀kọ́ pàtàkì tí àwọn olùmọ̀ọ́sí àlàyé ní abẹ́ hadithi torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ibi tí àgbóyè èèyàn máa lọ náà ní alábàágbé pé ilé kan pa yín pọ̀ kò sí nǹkan kan mí láàrin yín mọ́ àwọn obìnrin tí wọ́n jọ jẹ́ aya ní abẹ́ ọkọ̀ kan náà wọn ò ní máa wora wọn ní alábàágbé lè tó sì jẹ́ pé àwọn gan wà nínú àwọn alábàágbé tíṣẹ́ rí à ń fi ń tọ́ka sí jùlọ bákan náà nínú hadithi a rí pé òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aleyhi wasallam àwọn tí ó ń bá wí tó sì dájú ọ̀rọ̀ yìí kọ àwọn náà ní àwọn obìnrin ya nisa almuminat ẹ̀yin obìnrin ǹjẹ́ ẹ lè yọ àwọn ọkùnrin sílẹ̀ bí a rí pé gbogbo onílàákàyè kò ní gbọ́yé nígbọ́yé pé ọyọ àwọn ọkùnrin sílẹ̀ pàápàá jùlọ tí a bá wòye sí àwọn hadithi tí a ti kà sẹ́yìn ṣùgbọ́n ó ṣe é ṣe wà láhùn àlẹm kọjá pé tí òjíṣẹ́ ọlọ́run sọlọ láhùn àlehi wasallam tó fi ṣe àṣàyàn àwọn obìnrin ó náà ni pé oúnjẹ alé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ni wọ́n máa ní agbára lórí pínpín rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ni wọ́n ó pin bó ṣe wù wọ́n àwọn wọ́n ń gbélé jù àwọn ni wọ́n jọ mara wọn jù torí náà ẹ̀pín yìí ó fi tọ́ sí kí a ṣe àlàyé bí wọ́n ṣe ṣe ju fún ọkùnrin lọ ó sì ṣe kọjá pé lẹ́yìn ni lọ́fà tó ti ṣe ọlọ́run sọlọ́láhùn aláìhí wasallam tó fi tọ́ka sí àwọn obìnrin ṣùgbọ́n gbogbo àti ọkùnrin àtobìnrin kò sẹ́ni tí àdéhìsì yóò bá wí bákan náà lábẹ́ àdéhìsì yìí àwọn olùmọ̀ wọ́n tún mú masala kan jáde gẹ́gẹ́ bí a ṣe mọ̀ oúnjẹ nínú òfin sẹ̀ríà ọkùnrin ní ọ̀rà wálé oúnjẹ tí ọkùnrin bá sì pèsè ọ̀ràn èèyàn ní lórí obìnrin láti rí wípé òun ṣe àmójútó rẹ̀ òun ò ló gẹ́gẹ́ bó ṣe wù kódà láwọn àyè mí àwọn olùmọ̀ àlàyé pé tí ọlẹ́tọ̀ àti tọrẹ nínú rẹ̀ láì jẹ́ pé ọkọ rẹ̀ mọ̀ sí sọlẹ́tọ̀ àti ṣe sàárà nínú rẹ̀ láì jẹ́ pé ọkọ rẹ̀ mọ̀ sí nítorí pé àwọn míì ní kò sí tó burú ń bẹ̀ lópin ìgbà tó bá mọ̀ pé ọkọ yọnu sí i ṣùgbọ́n tó bá mọ̀ pé ọkọ òun ò ní yọnu sí i ó ní láti gbà yọ̀dá torí kọ́ mọ̀ jẹ́ pé látàrí pé ó fẹ́ tọrẹ yọ wà fa ìbínú ọkọ wọn ní bẹ́ẹ̀ náà ni tí ọjọ́ mé eléyìí torí pé eléyìí ọ̀nà wà nínú ṣíṣe dáadáa tí ó ṣe nínú dúkìá tó ṣe ṣe kọ́jà ti ọkọ ní irú àyè báyìí yóò wòye sírú ẹ̀dá tí ọkọ rẹ̀ jẹ́ tó bá mọ̀ pé ẹni tí ọkọ òun jẹ́ ẹnìkan ni tọ́jọ́ pé tóun bá ṣe láì sọ fún un ní gbogbo ìgbà tó bá gbọ́ inú rẹ̀ ó dùn kọ́dà yóò tún ṣàdúrà fún un irú ẹni bẹ́ẹ̀ tó bá ṣe kò sí ní tó burú ṣùgbọ́n tó bá mọ̀ pé ọkọ tóun ní ẹnìkan ni ẹ pé tóun bá yọrù nǹkan báyìí ó ṣeé ṣe kọ́ bá nínú jẹ́ láì jẹ́ pọ́ mọ̀ sí wọ́n ní tó ń ti pé ntọ́fẹ́ ṣe ntíṣẹ̀rí àfọwọ́sí ni kọ́ gbá yọ̀dá lọ́wọ́ rẹ̀ yọ̀dá yìí kìí ṣe dandan kọ́ jẹ́ pé ní gbogbo ìgbà tó bá fẹ́ ṣe yọ̀ mọ̀ gbà yọ̀dá ṣùgbọ́n tó bá ti gbà á lẹ́ẹ̀kan náà ó tó pìà nígbà míì tí mo bá dáná yóò wù mí kí n mọ̀ fún lágbájá àti lágbájá ǹjẹ́ ẹ fara mọ́ àkòsí yọ̀nu ó ti yọ̀dá ní tó bá ṣe léyìí kò sí tó burú ń bẹ́ẹ̀ torí náà lágbọ̀n yìí obìnrin yóò wòye sírú ọkọ tó ní síwájú kí ó tó ṣe léyìí bákan náà àgbọ́yé hadithi ó ń se àwọn ọkùnrin lójú kòkòrò pé obìnrin tó bá fẹ́ serú elé nínú dúkìá wa káwa náà ti lẹ́yìn láti se torí wípé ohun dáadáa ni ohun tí sẹ́rí àṣe ní ojú kòkòrò àti se ni wàláhu alam hadithi ẹlẹ́ẹ̀kejì àǹfààní hadathana adam kọ́lá hadathana ibn abi dhib hadathana sa'idun ilmakburi. عن أبيه عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يا نساء المسلمات يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرس نشات لا ترى حديثي يني أفاتي يو أقلي تيوفو بابي ẹgbẹ́ wa tún wá látọ̀dọ̀ abu huraira tọrọdì aláhu ta'ala anuhu ó ní òjíṣẹ́ ọlọ́run kí kí àti ọlọ́run ọba kọ́ máa bá ń sọ báyìí wípé ìyá nisa al-muslimat pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa àwọn obìnrin mùsùlùmí ló ń bá léyìí tí ó ń fi hàn gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa bó ṣe mú ẹ̀kọ́ àwọn obìnrin ní kókó ebi wípé òjíṣẹ́ ọlọ́run ọba máa fún wọn ní àsìkò ní àsìkò táwọn náà wà á jọ́kọ́ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn aláìhí wasallam láti wá gbọ́ dánilẹ́kọ̀ọ́ kọ́dà ní ọjọ́ ọdún tó jíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn aláìhí wasallam bá ṣe wútúbà tán a tún máa rìn lọ síbi tí àwọn obìnrin wà ó ṣe é ṣe torí pé wútúbà tó jíṣẹ́ ọlọ́run ọba ń ṣe ohun rẹ̀ lẹ́mọ́ débi tí àwọn obìnrin wà torí kò tí sí gbohùngbohùn nígbà náà tàbí kọ́ jẹ́ pé àwọn nǹkan kan ń bẹ tó bá àwọn obìnrin wíjú tó ti ṣe ọlọ́run sọlọ láhùn àlehi wọ́sọ́lẹ̀ ń fẹ́ tẹ̀ mọ́ wọn létí torí náà òjíṣẹ́ ọlọ́run ọba yóò tún wá súnmọ́ wájú lẹ́yìn ìgbà tó bá ṣe hútúbà gbogbogbò tán yóò tún lọ ọ̀dọ̀ wọn láti ṣe àdáyẹrí wọn pẹ̀lú hútúbà ọjọ́ ọdún òjíṣẹ́ ọlọ́run sọlọ láhùn àlehi wọ́sọ́lẹ̀ nínú hútúbà tí yọ́ máa ṣe fún wọn àmọ́ ṣe wọ́n lójú kòkòrò àwọn iṣẹ́ dáadáa bákan náà sì máa pa wọ́n láṣẹ láti jìnnà sí aburú inú rẹ̀ náà ni eléyìí ní òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aleyhi wasallam náà wá ń sọ fún wọn pé ẹ̀yin obìnrin mùsùlùmí ẹ̀yin obìnrin mùsùlùmí látàkìrán nàjàrà tún lè jàrà tí ha wà lọ́wọ́ fèrèsì náà ṣá kí obìnrin kan kí ọmọ fojú di tí ó fún alábàágbé rẹ̀ kódà bó ṣe pátákó ẹsẹ̀ eh, àgbò tàbí àgùntàn ẹbí eh, àṣìṣe àlàyé síwájú. Si nínú ẹgbà wa mi léyìí tí ọjọ́ ẹgbà wa hadithi ìyáńlá wa aisha radiyallahu ta'ala anha ọ̀nà ẹgbà wa pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ọ wá tún ṣe àlékún àlàyé kí ló fà tó fi ṣe wọ́n lójú kòkòrò àti máa ṣe bẹ́ẹ̀ ìyáńlá wa aisha olójíṣẹ́ ọlọ́run ní fẹ́ ìnáhu yombitul mawadda ó nítorí pé ẹ̀bùn tẹ́ rí yìí a máa gbin alimawadda a máa gbin fi ara ẹni sínú ọkàn ẹni tó ń fún yàn lẹ́bùn ìfẹ́ rẹ̀ a máa wọnú ọkàn èèyàn wàyúdù hìbò dọ̀gá ìn a sì máa bí kíkórìíra ẹni kúrò nínú ọkàn torí náà nínú orí tó ń bẹ pẹ̀lú rẹ̀ òun náà ní eléyìí tọ́jọ́ kan nínú tí òjíṣẹ́ ọlọ́nsọ̀lẹ̀ láhùn àríyí tí ó ṣe àlàyé àdífi ń ṣe wá lójú kòkòrò láti máa tọrẹ láti máa búra wa lẹ́bùn kọ́dà bọ́jọ́ pẹ̀lú nǹkan kan tí ó kéré bákan náà ọ wá nínú ẹgbà wa pé nínú ẹ̀kọ́ tí yáàrí kọ́ látara òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ọ̀nà ẹni pé ní gbogbo ògbà tí wọ́n bá bùn lẹ́bùn òjíṣẹ́ ọlọ́run ọba a máa fi èyí tó tóbi ju tí wọ́n bá bùn lọ fún ẹni tí wọ́n bá bùn lẹ́bùn débi wípé àwọn sàábì òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ní gbogbo ògbà tí wọ́n bá ní nǹkan kan wọ́n a máa sojú kòkòrò àti bùn òjíṣẹ́ ọlọ́run torí wọ́n mọ̀ pé òjíṣẹ́ ọlọ́nsọ̀lẹ́láhùn aláìhí ọ̀sẹ̀lẹ̀m kò ní jẹ́ kẹ́bùn yẹn lọ lásán ó kéré jù irú tí wọ́n fún yọ dà padà ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbọ̀n òjíṣẹ́ ọlọ́run ọba nígbà tí ọba dá tiẹ̀ padà a máa jẹ́ àdìpele tí wọ́n fún eléyìí ọjà kọ́ fún àwa náà pé ẹni tó bá fún yàn kéèyàn náà gbìyànjú láti ṣe wọn bá agbára rẹ̀ ẹ̀sìn islam kò ní kí a ṣe ju bábára wa ṣe kà lọ́n tágbára òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam tó bá ká dídẹ́gùn padà nírú tí wọ́n fún tàbí jù bẹ́ẹ̀ lọ kì í ṣe gbogbo èèyàn náà ló nírú agbára yín ṣùgbọ́n ẹ̀kọ́ wà ń bẹ̀ ni pé ohun tí wọ́n bá ṣe kéèyàn náà gbìyànjú lọ́nà míì kóhun náà ò ṣerú rẹ̀ eléyìí tá à ń bá ń ṣe síra wa ìfẹ́ yóò tún máa gbòòrò láàrin wa kí ọlọ́run ọba kí ó bùkún gbogbo wa kí ó sì fún wa ní ọkàn àtìlẹ́mọ̀ ṣe báàbù wájú báàbù ṣìkáyà tìljáàr ojúpọ̀nà ni tí wọ́n ń sọ nípa ṣìkáyà tìljáàr ǹjẹ́ tí ìyá bá ń bá alábàágbé gbé léyìí pé àwọn ẹ̀kọ́ tí ẹ̀sìn islam kọ́ wa òun ò mú lò ó jẹ́ ẹnìkan tí ó ń fi ara níyàn nínú dáadáa tí wọ́n ti kà fún wa sẹ́yìn pé yọ wà nínú dáadáa tí èyí ó ṣe sí alábàágbé rẹ̀ ona náà ni pé kọjá ni tí ọmọ farada àwọn ìnira kọ̀ọ̀kan tí ọmọ tọwọ́ rẹ̀ wá torí wípé èèyàn bí ọlọ́run ọba ṣe dá wa kò sẹ́ni tó pé tán ẹ rí i pé gbogbo ibi tí ẹ̀dá bá dá a sí yóò níbi kan tó kù sí ọlọ́fà tí àwọn olùmọ̀ bá ń ṣe àlàyé nípa almuhsin ó ní pé ẹ̀yàn dáadáa olùṣe dáadáa ní ìtọ́jọ́ pé ó ní ipò tí ó ga jù tí ẹ̀sìn islam tó fẹ́ ká dé wọ́n ní almuhsin èèyàn dáadáa lẹ́yìn tọ́jà ni tó ń ṣe dáadáa kò túmọ̀ sí wípé hundred percent gbogbo ohun tí ọmọ tọwọ́ rẹ̀ wá dáadáa ni ní àwọn àkókò míì àwọn tí ó ṣe yóò jẹ́ nǹkan kan tí ó kù díẹ̀ káàtó rí pé ọmọ ẹ̀dá ni tọ́ba wá ṣe léyìí kò ní mọ̀ túmọ̀ sí pé ó ti jẹ́ ní aburú torí tá a bá wòye sí dáadáa rẹ̀ lópin ìgbà tí dáadáa bá ti pọ̀ ju aburú rẹ̀ lọ èèyàn dáadáa ni ọlọ́fà nígbà tí ọlọ́run ọba bá ṣe ìṣirò fún wa lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkeyama kò ní í ṣe ìṣirò fún wa lórí pé ẹni tí oore rẹ̀ tó bá pé hundred percent tí ò sí aburú ní ọwọ́ àlùjẹ́nà ìbájẹ́ báyìí ni ó lẹ́jọ́ ẹni tí ọwọ́ àlùjẹ́nà ṣùgbọ́n ìṣirò tí ọlọ́run ọba ṣe ni pé fàámà manthakulat mawazinuhu fahuwa fi ìṣẹ̀tìn rọ́díyà wa amma man khaffat mawazinuhu ẹni tí dáadáa rẹ bá ti pọ̀ ju aburú lọ nkọ́dà bó jẹ́ fifty one percent ló ní lópin ìgbà tó ti pọ̀ ju aburú lọ ti di ẹ̀yàn dáadáa kọ́dà hadith fi hàn wá pé ẹni tí ó bá jẹ́ fifty fifty nínú àwọn ará àlùjẹ́nà lòun náà wà pé a mọ̀ pé wọ́n sípò ẹni dáadáa ẹni tó bá kéré síbẹ̀ òun lẹni aburú torí náà nínú dáadáa tí èèyàn ṣe fún alábàágbé rẹ̀ ni pé àwọn àṣìṣe kan tó ṣe é ṣe kọ́ máa ti ọwọ́ rẹ̀ wá èèyàn máa farada yóò sì máa bò láṣìírí yóò máa ṣe agbára láti rí wípé àtúnṣe wáyé bóyá látàrí ṣíṣe wáàzí fún tàbí látàrí sísọ fún àwọn ẹni tí wọ́n lè bá sọ̀rọ̀ tí ó sì gbọ́rọ̀ sí wọn lẹ́nu tí ó fi mọ̀ pé àṣìṣe lòun ń ṣe tí ó sì yí padà ṣùgbọ́n gbogbo bí èèyàn ọba ṣe báwọn èèyàn gbé àní máa ṣàfẹ́kọ̀ àwọn ẹni tọ́jọ́ pé aburú wọn yọ pọ̀ ju tẹ̀yìn lè farada lọ èyàn ó ṣe sùúrù sùúrù ṣùgbọ́n sùúrù ọ̀padà tán tírú eléyìí bá ṣẹlẹ̀ ǹjẹ́ ó tọ́ nínú òfin ṣẹ̀ríà kéèyàn lè fẹjọ́ rẹ̀ sùn mo fẹjọ́ rẹ̀ sùn ẹni tí mo mọ̀ pé bọ́yá ó lè gbẹ̀tọ́ mi fún mi bọ́yá àwọn agbófinró tàbí mo gbé lọ ilé ẹjọ́ tàbí mo fẹjọ́ rẹ̀ sùn àwọn tí wọ́n lè bá sọ̀rọ̀ tí ó gbọ́rọ̀ sí wọn lẹ́nu nínú òfin sẹ̀ríà ṣíṣe bẹ́ẹ̀ kì í ṣe tó burú ní àfáàní báàbù ṣìkáyà tìljà báàbù tó ń sọ nípa mímọ́ fi ẹjọ́ alábàágbé mímọ́ fi sùn lábẹ́ ilé wọn mú hadith mẹ́ta wá nítorí pé hadith méjì nínú wọn gbogbo ẹlẹ́gbẹ́ pé ẹyọ kan náà ni hadith alákọ̀ọ́kọ́ ni hadathana aliyu bin abdullah qala hadathana safwan bin isa. قال حدثنا محمد بن عجلان قال حدثنا أبي عن أبي هريرة رضي الله عنه قال قال رجل يا رسول الله صلى الله عليه وسلم إن لي جارا يؤذيني فقال انطلق فأخرج متاعك إلى الطريق فانطلق فأخرج متاعه فاجتمع الناس عليه فقالوا ما شأنك قال لي جار يؤذيني فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال انطلق فأخرج متاعك فأخرج متاعك إلى الطريق فجعلوا يقولون اللهم لعنه اللهم اخزه فبلغه فأتاه فقال ارجع إلى منزلك فوالله لا أوذيك ní hadithi afagbawa látọ̀dọ̀ ali ọmọ abdullah látọ̀dọ̀ safwan ọmọ isa látọ̀dọ̀ muhammad ọmọ ajlan látọ̀dọ̀ bàbá rẹ̀ nítọ́gbawa látọ̀dọ̀ abu huraira kí ọlọ́ọ̀bá kí ó sì àlékún ìyọnu rẹ̀ lórí rẹ̀ ó ní kọ́ọ̀lọ̀ rọ́jùl ó ní arákùnrin kan ọlọ́sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aleyhi wasallam ọ̀n wá ń sọ pé yá rọ́sùlọ́lá eré òjíṣẹ́ ọlọ́run ìnnàlè ìjà àrọ̀yìn òdì ni ó ní mo ní alábàágbé kan tọ́jọ́ pé a máa fi ara ni mí gbogbo àwọn rìwáyà àwọn ò sí àlàyé irú ìfarani tí alábàágbé yìí máa fi ara ni arákùnrin ṣùgbọ́n lábẹ́ àlàyé yìí ó ti yẹ pé ó máa fi ara ni mí kìí ṣe ẹ̀kan kìí ṣe méjì bóyá nǹkan kan ni tó ti ń ṣe débi pé arákùnrin irú sùúrù àti ìfaradà tó lè ní ó ti dópin kò lè ní sùúrù kò sì lè faradà mọ́ ọwọ́ agbẹjọ́ rẹ̀ lọ sùn òjíṣẹ́ ọlọ́run sọlọ láàfọ̀ àríyí wọ́sọ̀lọ̀m òjíṣẹ́ ọlọ́run ọba ńlọ́wà nípò àfà ńlọ́wà nípò adájọ́ ńlọ́wà nípò adarí torí náà ọgbẹjọ́ rẹ̀ lọ sùn òjíṣẹ́ ọlọ́run sọlọ láàfọ̀ àríyí wọ́sọ̀lọ̀m bọ́yá kí òjíṣẹ́ ọlọ́run ọba ọba sọ̀rọ̀ kò fi bẹ́ẹ̀ lẹ̀ tàbí kí òjíṣẹ́ ọlọ́run ọba ó ṣerú ìjìyà tí ó tọ́ fún arákùnrin fọkọ́ọ̀là ni òjíṣẹ́ ọlọ́ọ̀bá wa sọ pé ìǹpọ̀lẹ̀ òjíṣẹ́ ọlọ́ọ̀bá ni lọ́ọ̀lẹ́ fa akérèjìmọ̀tá àkẹ́ ìlọ́tọ̀rì lọ kó gbogbo ẹrù rẹ̀ dà síta kó kó sáàrin ọ̀nà nínú ẹgbà wa mi ò fi hàn pé kọ́ wa jókòó síbi tó wà síbi tí àwọn ẹrù rẹ̀ wà ní fọ̀ǹtọ́lá kọfà akérèjìmọ̀tá àhù ni arákùnrin wa lọ́ọ̀lẹ́ ó kó ẹrù rẹ̀ jáde bó ọlọ́ọ̀bá ṣe wí ó sì jókòó mbẹ́ fàṣítàmà ànáṣọ àlẹ́ yìí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kọjá gbogbo ẹni tó bá wá kọjá tó rí lágbájá pẹ̀lú ẹrù tó wà níta yóò béèrè kí ni tó dé gbogbo wọn ó béèrè máa wọn bi léèrè kí ni tó ṣẹlẹ̀ kọ́lẹ̀ lè jáàrú yòóbìrì lọ́wọ́ ń sọ fún wọn pé alábàágbé mi lágbájá ni ìfarani rẹ̀ ó ti dópin ìlẹ̀ farada mọ́ kí n tiẹ̀ mọ́ gbé ta báyìí ọ mi lọ́rùn ju kí n wà nínú ilé tí ó ti mọ́ farani mi lọ fàdàkàrùtù dáàlìkà lè nàbí ó ní mo wá lọ bójì ṣe ọlọ́run bá sọlọ́láhu aleyhi wa sallam mo ṣe àlàyé fún un fọ̀kọ́lẹ̀ intalik fa akhrij mataak ilẹ̀ tọ́rí ṣe ọlọ́run bá wá ní kí n lọ kó ẹrù mi jáde sí ojú ọ̀nà ọlọ́fà tẹ́ báyìí fàjà àlù yẹ kúlù bẹ́ẹ̀ ni àwọn èèyàn gbogbo ẹni tó bá ti ṣàlàyé fún ohun tí ó jáde lẹ́nu rẹ̀ ni pé allahumma al'anu ẹni ibú nílé ìrẹ́ ọlọ́run ọba ṣébílẹ̀ allahumma khzihi ìrẹ́ ọlọ́run ọba yẹpẹrẹ rẹ̀ gbogbo ẹni tí ọba ti gbẹ́lẹ̀ èpè ni wọ́n ń gbé alágbàgbẹ́ yìí sẹ́ fabalagahu ni èpè tí àwọn èèyàn ń gbé sẹ́ lọ́wọ́ á dé etí rẹ̀ pé ntọ́sẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ ní ntáwọn èèyàn sì ń wí nípa ara ni fàtàhù wọn ni bẹ́ẹ̀ ló súré wá bá arákùnrin fọkànlẹ̀ irdi ìlàmánzilik ọbẹ̀ ó sì sọ fún un pé kọ́ padà sí ilé rẹ̀ ni mo fi ọlọ́run ọba búra kí n ní fi ara ní ọmọ láéláé bẹ́ẹ̀ ni arákùnrin kwẹ́rù ó sì padà sínú ilé rẹ̀ hadithi ó ń tọ́ka sí pé nínú ọ̀kan nínú àwọn aburú tí ẹ̀sìn islam kórira náà ni kí mùsùlùmí ọmọ fi ara nìyàn pàápàá jùlọ ẹni tó alábàgbé rẹ̀ torí kò sígbà tí wọn ò ní jọmọ wà pọ̀ ilé ti pa wọ́n pọ̀ tàbí àdúgbò ti pa wọ́n pọ̀ kọ́ wá jẹ́ pé ní gbogbo ìgbà ìnira ní ọmọ kan látara rẹ̀ yóò mú kí ìgbésí ayé ọkàn fúnra ẹni bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ ńlá ni torí pé gbogbo ohun tí yóò bá sokùn gbogbo ohun tí yóò bá ṣe ìdí tí ẹ̀sìn islam tí ó fi gbà fún wa láti máa ṣe pẹ̀lú ẹnìkan nínú àwọn mùsùlùmí láti máa ṣe àdúrà búburú fún tí ò sì ní í sí nínú ẹ̀sẹ̀ yẹn pé ẹ̀sẹ̀ ńlá ni ẹni yìí dá torí pé ẹ̀sìn islam ọkọ̀ fún mùsùlùmí láti máa sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu láàyò hibbuláhùl jáhàrọ̀bì sú ìmìnà kọ́wùl ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí kí a máa sọ̀rọ̀ búburú jáde lẹ́nu ilà mangoli àyàfi kí a máa sọ nípa ẹni tí ọba ṣe àbòsí ẹni tá àbòsí ẹ̀sìn islam kọ̀kọ́ kí ó wí ọ̀rọ̀ aburú jáde nípa ẹni tó ṣàbòsí fún ẹni tó ṣàbòsí fún kọ́ bẹ̀rẹ̀ sí ní gbé o sẹ́pẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní bú àwọn ebú ńláńlá ẹ̀sìn islam pẹ̀lẹ́ àwọn olùmọ̀ nínú àwọn sàábé gẹ́gẹ́ bí abdullahi ibn abbas abdullahi ibn umar àti ikirima àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí àwọn náà ń ṣe àlékún àlàyé nípa àyà yìí wọ́n ní tí ọlọ́run ọba ń tọ́ka sí lábẹ́ àyà yìí ni pé ẹni tí a bò sí tàbẹ́ni tá a yàn jẹ ẹ̀sẹ̀ tí a ṣe ó tóbi débi wípé ọlọ́run ọba gbà fún láti máa ṣépè tọ́ba sì ṣépè ẹni tí ọlọ́run ọba gbà fún láti ṣépè ọlọ́run ọba yóò mùsẹ́ gbogbo ntọ́ba tọrọ ní aburú lórí ẹni tí ó ṣe àbòsí fún ọlọ́run ọba ó mùsẹ́ náà ẹni tí ó ń fi ara ní alábàgbé rẹ̀ kọ́mọ̀ pé òun sílẹ̀kùn orí ibú fún ara òun ni kọ̀mọ́rú tí ó jáde lẹ́nu alábàgbé ntọ́ bá jáde lẹ́nu rẹ̀ ní búburú kọjẹ̀bi ọlọ́run ọba sì ṣetán láti gbà nínú àdísì iwájú kọ́dà kò fi mọ bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn aláhi wasalẹ̀m ó ń sọ fún irú arákùnrin ni pé yàtọ̀ sí pé èpè tó máa gbèsè àtọ́ máa gbèsè fúnra rẹ̀ ọlọ́run ọba fúnra rẹ̀ ń ti gbèsè pé wípé ọlọ́run ọba ní ọ̀kọ̀ọ̀kan mọ bìjà rẹ̀ kó tó di pé òun ò bìjà ara rẹ̀ yàtọ̀ síbẹ̀ àwọn èèyàn ní àwọn ẹni dáadáa àwọn náà tún wá bìjà rẹ̀ àwọn náà mọ gbé sépè àṣé ẹni tí wọ́n bá ń gbé ni tí ó ṣe àbòsí tó ń gbé sépè irú ẹni bẹ́ẹ̀ kọ jẹ̀bi tó ń ti pé èyí ẹ̀sìn islam tí ó fi ṣe wá lójú kòkòrò jù tí ó fi ṣe wá lójú kòkòrò síjú ọ náà ni kí a ṣe sùúrù ṣùgbọ́n tí èèyàn bá ṣe sùúrù tó ṣe bẹ́ẹ̀ kò jẹ̀bi rárá hadithi kan bẹ léyìí tí àwọn olùmọ̀ọ́sẹ̀ ìyapa ẹnu nípa ǹjẹ́ hadithi tó gún régé ni tàbí rárá nínú àwọn tó ní hadithu sahih ni imaamu albani rahimahulahu ta'ala wà nínú wọn ní hadithi wa látọ̀dọ̀ yánlá wa aisha radiyallahu ta'ala anha yánlá aisha ó ní òun ṣe àfẹ́kùn kankan nínú àwọn tí òun ní ni pé wọ́n jí nǹkan kan mọ́ ọ lọ́wọ́ nìyá ńlá wa aisha wa bẹ̀rẹ̀ sí ní gbé ẹni tó di sépè ní àwọn ìpè ńláńlá ní ìgbà tó ti ṣe ọlọ́run sọlọ láhùn aríhì wọ́sọ́lẹ̀ ń gbọ́ tí ìyá ńlá wa aisha tó ń gbé sépè lòdì sí ọlọ́run bàbá ní látòsàbíkì ànùhù lòdì sí ọlọ́run bá ní mọ́bù níwọ̀n fún pé àwọn ìpè ńláńlá ni ọmọ tó fún ó fi hàn pé ìfi ara nìyàn gẹ́gẹ́ bí kẹ́yìn ọgbẹ́ ní nǹkan ẹbí kẹ́yìn ọmọ fara ní látàrí tó ní bọ́yá ọmọ ni bọ́yá nǹkan abẹ̀mí ni tàbí nǹkan tí ẹsẹ̀ nǹkan abẹ̀mí tó ní kẹ́yìn ọmọ fara ní látara àwọn irú nǹkan báyìí ẹ̀sẹ̀ ńlá ni tọ́jọ́ pé gbogbo ń tọ́ bá ń tọrọ ẹ̀sìn islam gbà láàyè ní aburú lórí ẹni tó ṣe fún un ó tó fún ẹni tí ó ń fi ìnira kan lábàgbé ó tó fún un níwáàzí kó worú àdìsí kó jìnnà sí i ohun tí yóò mú kí ọlọ́run ọba máa ṣe pèlè kí ẹni tó ṣe fún náà máa ṣe kọ́dà àwọn èèyàn láwọn ẹni rẹ tí wọ́n bá gbọ́ ohun tí ó mú káwọn náà má lè ṣe sùúrù àfikún ó ṣépè fún dájúdájú tó yẹ kẹ́yìn ó jìnnà sí ni. bákan náà hadithi gẹ́gẹ́ bí àfàṣemú wa ní àkọlé ó ń fi hàn pé ẹ̀tọ́ lọ́jẹ́ fún mùsùlùmí nígbà tí wọ́n bá yàn jẹ́ kí ó gbẹ́jọ́ lọ ibi tí wọ́n ti gbẹ̀tọ́ rẹ̀ fún un torí ṣìkáyà tìljáàr wọ́n yan arákùnrin jẹ ni ó sì gbẹjọ́ lọ bójúṣe ọlọ́run sọlọ láhùn àríhìn ọ̀sọ́lẹ̀m gbogbo ohun tí ọba máa sọ lẹ́yìn ẹni tó yàn jẹ kò sínú tí yá máa fi ẹsẹ̀ pé ọ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tá a máa fi mu torí pé ní ọ̀kan nínú àwọn àyè tí ṣeré àti gbà kí a sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ọ̀nà nílé láti lọ gbẹ ẹ̀tọ́ tọ́jẹ́ tẹ̀yàn tí irú ẹni bẹ́ẹ̀ fi dùn yàn bákan náà hadithi ó ń fi hàn pé ẹni tí ó ń bá ń se àbòsí tàbí ẹni tó ń se èèyàn jẹ gbogbo ọ̀nà yòówù tá a bá mọ̀ pé a lè tọ̀ tá a fi ká ọwọ́ rẹ̀ kù níbi ìyànjẹ tí ń se kò sí tó burú níbi ká se bẹ́ẹ̀ ìtọ́jú sí ọlọ́run sallallahu alayhi wa sallam tó ní kí arákùnrin yóò se a rí i pé nǹkan kan ní tó yẹ pé téèyàn bá kọ́kọ́ wò yọ mọ̀ wò pé kò ní kó ìparun bá arákùnrin ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ ọ̀nà ti tètè máa tó ṣe ó sì tètè wá ṣe àtúnṣe torí pé ọ̀nà tó ti ṣe ọlọ́run bá ní kọ́ gbà ọ̀nà kan ni tí ó tètè pe làákàyè rẹ̀ wálé ó ṣeéṣe tí a bá pé jókòó ká bẹ̀rẹ̀ sí ní máa ṣàlàyé fún kọ́mọ̀rònú àti ṣàtúnṣe ṣùgbọ́n ru ọ̀nà báyìí ó mú àtúnṣe wá lẹ́sẹ̀kẹsẹ̀ èyí tó fi hàn pé àwọn ẹni tí a lọ kẹjọba bọ́yá olórí ẹbí ni àáfàá ni adájọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn náà ọ yẹ kí wọ́n jẹ́ni tí làákàyè rẹ̀ kún ẹ pé gbogbo ohun tí wọ́n bá gbé wá bá yọ mọ ọ̀nà tó wọ́n bí gbà nítorí pé n tí a fẹ́ kárí yọ tẹ̀tẹ̀ wáyé gẹ́gẹ́ bó ti ṣe ọlọ́run ọba ṣe ṣe níbi ìjọba ń bẹ lọ́wọ́ ọlọ́run ọba ó sì ń ṣe kó fi ìyà jẹ nìyí ó sì ń ṣe kó fáìní gbogbo ọ̀nà ló sì mú eh, kíní tí a fẹ́ èsì tí a fẹ́ ẹsẹ̀kẹsẹ̀ ló mú jáde wàláhù tààlà àlàm bákan náà fi hàn pé mùsùlùmí yóò jẹni tí ọmọ ọbọmọ ìyá rẹ̀ kẹ́dùn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arákùnrin àwọn mùsùlùmí yòókù ọmọ kọjá mọ̀nì àkọsí ìtọ́kàn wa pẹ̀lú rẹ̀ gbogbo ẹni tó bá wá kọjá ní dúró tí ń bi léèrè báwọn mùsùlùmí ṣe wà nù nǹkan kan tó bá ṣẹlẹ̀ sí ẹnìkan nínú wọn gẹ́gẹ́ bí ìgbà tí gbogbo wọn náà ṣẹlẹ̀ sí torí náà gbogbo wọn ni wọn ó kópa nínú rẹ̀ wọn ò ní dáadáa wọn ò ní ní kó ṣe ìtọ́ka wọn pẹ̀lú rẹ̀ wàláhù alam hadithi wájú nítorí pé ara hadithi tí a kà tán iná ni ni hadathana aliyu bin hakim ni laudi qala hadathana sharikun an abi umar an juhaifa qala. شكى رجل إلى النبي صلى الله عليه وسلم جاره فقال احمل متاعك فضعه على الطريق فمن مر به يلعنه فجعل كل من مر به يلعنه فجاء إلى النبي صلى الله عليه وسلم فقال ما لقيت من الناس فقال إن لعنة الله فوق لعنتهم ثم قال للذي شكى كفيت أو نحوه àlékún àlàyé tó wá nínú hadithi wọn ní nígbà tí arákùnrin tí ọlọ́ọ̀bá òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn aláìhí wasallam lẹ́ni tí yọ ń fẹjọ́ sùn wọn ní fọkọ́lù òjíṣẹ́ ọlọ́run bá sọ fún pé ihmil mata akafọ́dọ́ àhùn àdàtọ̀rì ń kó ẹrù rẹ kó sí ojú ọ̀nà fàmàmárọ̀ bí ìyàlánùhù gbogbo ẹni tí ó bá wá kọjá ẹrù rẹ tó máa ń tọ́sẹ̀lẹ̀ sí ọ yóò ṣe pẹ̀lẹ́ ẹni tí ń fi ara ní ọ̀yìn fẹ̀jáàlẹ̀ kó ló máa mọ́ra bí i aláàánúhù níbẹ̀ ni àwọn èèyàn sì ṣe gbogbo ẹni tó bá ti wá kọjá tó gbọ́n tó ṣẹlẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní sẹ́pẹ̀lẹ̀ arákùnrin fẹ̀jáà ilẹ̀ nàbí yìí sọlọ́láhu aleyhi wa sẹ́lẹ̀m níbẹ̀ ni arákùnrin lọ sí ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́ọ̀bá kíkí àtọ̀lọ́ ọlọ́nkọ́ máa bá fọkọ́ọ̀l wọn wá sọ pé mẹ́ẹ̀lẹ́ pé ìtumìnà fọ̀kọ́lẹ̀ ní tíṣẹ́ ọlọ́run bá wá ń sọ fún mi pé iná láàánẹ́tà láàyè fáwọ́kọ̀ láàánẹ́tì yìí èyí tó ju ẹ̀yìn lọ ń bẹ tí wọ́n mọ̀ torí pé ọlọ́run ọba fúnra rẹ̀ ń gbé ọsẹ́ pé èpè ọlọ́run ọba sì ní fáwọ́kọ̀ láàánẹ́tì yìí ó tóbi ju tiwọn lọ léyìí tí ó ń fi aburú ti arákùnrin ṣe bó ṣe tóbi tó fún mọ́kọ́lẹ̀ lílẹ́dì ṣẹ́ka ní òjíṣẹ́ ọlọ́run ọba wá ń sọ fún ẹni tí ó lọ fẹjọ́ sùn pé kò fi ìta ọlọ́run ọba ó ti gbèjà rẹ torí náà máa padà lọ sílé bẹ́ẹ̀ ni ilé ìkọjá hadith iwájú ni hadathana makhlad ibn malik qala hadathana abu zuhair abdulrahman ibn mazra qala hadathana alfadl يعني ابن, ابن مبشر قال سمعت جابرا يقول جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يستدعيه على جاره فبينا هو قاعد بين الركن والمقام إذ أقبل النبي صلى الله عليه وسلم ورآه الرجل وهو مقاوم رجلا عليه ثياب عليه ثياب بياض عند المقام حيث يصلون على الجنائز فأقبل النبي صلى الله عليه وسلم فقال بأبي أنت وأمي يا رسول الله من الرجل الذي رأيت معك مقاومك عليه ثياب بيض قال أقد رأيته قال نعم قال رأيت خيرا كثيرا بس والبي سبحانه يقول رأيت خيرا كثيرا ذاك جبريل صلى الله عليه وسلم رسول ربي ما زال يوصيني بالجار حتى ظننت أنه جاعل له ميراثا ني أفاق بحديث ولا تدع مقلد أما مالك لا تدع زهير عبد الرحمن أما مغراء لا تدع الفضل أما مبشر إيه تقبع لا تدع جابر بن عبد الله رضي الله تعالى عنهما يقول وني جابر بن عبد الله أنصبا يقول جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يستدعيه على جاره ni arákùnrin arákùnrin kan lọ bójúṣe ọlọ́run sallallahu alayhi wa sallam léyìí tí ó ń lọ fi ẹjọ́ alábàágbé rẹ̀ sùn òjíṣẹ́ ọlọ́run ó sì ṣe kọjá pé arákùnrin àkọ́kọ́ iná ẹni ó sì ṣe kọjá pé omi ni torí pé nínú hadith yìí kò sí àlàyé pé anabi sallallahu alayhi wa sallam ó ní kó ṣe ti arákùnrin àdìsí àkọ́kọ́ tí a kà yín sí ni fàbẹ́yìnà huwa kọ́ ìdùnbẹ́yìnà rúkùnmi wàlmọ́kàm arákùnrin tí wọ́n lọ́ọ́ fi ẹjọ́ sun òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam yìí wọ́n ní nígbà tí ó wà láàyè kan bẹ́yìnà rúkùn ó wà ní àyè kan tó wà ní àárín òpó tọ́wà ní masalasi òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam wal maqam àti ibi tí wọ́n máa ti dúró ni pé ibi tí wọ́n máa ti dúró láti kírun sí òkú lára ó ní maqam wípé òjíṣẹ́ ọlọ́run ọba ó ṣe àṣàyàn àyè kan níta masalasi tí wọ́n máa ti kírun sí òkú lára nígbà tí wọ́n bá gbókù wá ni arákùnrin wà láàrin àyè méjèèjì yìí id akbala nabiyu sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lórí tí òjíṣẹ́ ọlọ́run ọba tí ó dojú kọ òun tó ń bọ̀ wọ̀rọ̀ ahùrù rájúlú ni arákùnrin nígbà tó rí òjíṣẹ́ ọlọ́run ni pé nígbà tó fẹ́ fi ẹjọ́ sun òjíṣẹ́ ọlọ́run ó rójíṣẹ́ ọlọ́run ọba tó dúó wọ̀húwọ́ mọ̀kọ́ wímọ̀n rájúlan ó dúó pẹ̀lú arákùnrin kan tí wọ́n jọ ń sọ̀rọ̀ àlẹ́yìí thiyabun bayab tí arákùnrin ọwọ́ aṣọ funfun indal makam ní àyè tí wọ́n máa ti kírun sí òkú lára haithu yusalluna alal janaiz ó ní pé àlàyé nípa alimakam pé haithu yusalluna alal janaiz tí wọ́n bá ní makam tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìwà tó ti ṣe ọlọ́run bá wà ní madina àyè tí wọ́n ti ń kírun sí òkú láà ni wọ́n ń tọ́ka sí ṣùgbọ́n tó bá yẹ pà tó wà ní maka ni wọ́n ní makam ó ń tọ́ka sí makam ibrahim ibi tí anabi ibrahim ti dúró nígbà tí wọ́n ń kọ́ káàbà ní ìtọ́jà pé orí pẹ́ẹ́sẹ́ rẹ̀ ọlọ́run ọba sẹ́kùdò ní ọ̀nbẹ ni wọ́n ń pè ní makamu ibrahim fàákùbẹ́lá nàbí yìí sọlẹ́láhu aleyhi wa sàlẹ̀m ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run sọlẹ́láhu aleyhi wa sàlẹ̀m ọ tẹ̀síwájú ọwọ́ abá arákùnrin fọkọ́ọ̀lá arákùnrin wa ń sọ pé bí abi anta wa ya rasulala ó ní bí abi anta wa ummi ọjọ́ kan nínú uslub tí àwọn lárúbáwá máa lò láti fi hàn pé ẹni tí àwọn ń bá sọ̀rọ̀ ẹnìkan ni tí ó ṣe kókó táwọn ń bá bara gan wọ́n sọ fún pé bí abi antawa umi àti bàbá mi àti ìyá tó bí mi lọ́mọ mo lè fi àwọn méjèèjì mo lè fi ṣe ìràpadà fún ọ wípé tọ́ ọ bá wà nínú ìnira débi pé èèyàn ni ó jẹ́ ìràpadà fún ọ mo lè fi bàbá mi àti ìyá mi mo lè fi dípò rẹ níbi tó tóbi dé níwájú mi gbólóhùn ni tí wọ́n ń lò fún òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam láti fi hàn pé ó tóbi níwájú mi ju àwọn òbí tó bí mi lọ́mọ lọ. ìrí òjíṣẹ́ ọlọ́run mani rọ́júlù lẹ́dí ra ẹ̀yìtò máa kẹ́ mọ̀ kọ̀wé maka ta ni arákùnrin tí mo rí tẹ́ ẹjọ́ dúó àléhìí fìyàbùn bíi ní ìtọ́ wọ aṣọ funfun kọ́ọ̀lù òjíṣẹ́ ọlọ́run bá ní ọkọ̀dọ̀ ẹ̀yìtàkù ǹjẹ́ ìwọ náà rí arákùnrin kọ́ọ̀lù náà ó ní bẹ́ẹ̀ ni mo rí kọ́ọ̀lù òjíṣẹ́ ọlọ́run bá ní rọ̀ ẹ́ ìtọ́kọ́ ìrọ̀ kàfíìrọ̀ oore ńlá lórí tabawa ní rọ̀ ẹ́ ìta ní pé rọ̀ ẹ́ ìtọ́kọ́ ìrọ̀ kàfíìrọ̀ torí pé òjíṣẹ́ ọlọ́run ọba ọba arákùnrin náà sọ̀rọ̀ ni ṣùgbọ́n tí a bá wọ ní rọ̀ ẹ́ ìtọ́kọ́ ìrọ̀ kàfíìrọ̀ ni pé oore ńlá ni mo rí òjíṣẹ́ ọlọ́run ọba ó ń rí fàásì ara rẹ̀ ṣùgbọ́n etí ó súnmọ́ ìtumọ̀ yìí jù náà ni pé ra àìtà khairan kathira ni pé arákùnrin tó rí un oore ńlá lórí torí pé zaalika jibril ẹn tó rí yun ni malaika jibril aleyhi salatu wa salam sallallahu alayhi wa sallam ìpè nínú àwọn gbólóhùn tí a lè lò fún àwọn mọ̀lẹ́kọ̀ náà ní ká lọ sallallahu alayhi wa sallam kí ìkí ọlọ́run àti ọlá rẹ̀ kí ọmọ bá rasúlù rabbi ó ojúṣe olúwa mi maza la yusini biljar òṣìṣẹ́ ọlọ́run bá wá ń sọ tí ó gbé jibril wá pé jibril tó wá yìí maza la yusini biljar ọ̀n wá ń ṣe èsì tí fún mi ni nípa àwọn ẹ̀tọ́ alábàgbé nípa ṣíṣe dáadáa sí alábàgbé nípa jíjìnà sí fífi aburú kan fífi aburú kan hátà rọ̀nàǹtù òṣìṣẹ́ ọlọ́run bá ní ó ti ọ̀rọ̀ yìí mọ́ mi létí títí tí mò ń fi rò pé anahu já ìlú lahu mìíràn àtà pé kọ́dà níbi tí ẹ̀tọ́ rẹ̀ tóbi dé bóyá jibril yóò ní nǹkan kan bẹ tí òun náà ní <clears throat> nínú tí mo bá fi ilẹ̀ tí mo bá kú ẹ̀bí yóò ní nǹkan kan nínú ogun tí alábàgbé rẹ̀ bá fi ilẹ̀ pé ẹ̀tọ́ rẹ̀ bí ń ṣe ń tẹ̀mọ́ mi létí mo fẹ́ lágbọ́yé pé ẹ̀tọ́ ni tí ó tóbi tí ó tó ti àwọn olùjògún bí àwọn òbí àtàwọn ọmọ irú dáadáa tó yẹ kí n ṣe sí wọn irú gbígbé aburú jìnnà tó yẹ kí n ṣe sí wọn bẹ́ẹ̀ náà ló ti yẹ kí n máa ṣe sí alábàágbé mi níbi tí ẹ̀tọ́ rẹ̀ tóbi dé pé hadithi hadithi ni tí wọ́n ti túmọ̀ rẹ̀ fún wa níwájú ṣùgbọ́n àfáàmú wa lábẹ́ eléyìí láti fi ṣe àlàyé pé kò sí tó burú <coughs> níbi tí ìnira tí alábàágbé fi ń kànyàn tí ó bá pọ̀ láti lọ fi ẹjọ́ rẹ̀ sùn torí pé arákùnrin ó ń lọ fi ẹjọ́ sùn òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa ni ó sì ṣe déédéé ìgbà tí malaika jibril alayhi salam tí òun náà wá ń ṣe àlàyé fún òjíṣẹ́ ọlọ́run nípa àwọn ẹ̀tọ́ alábàgbé bákan náà hadithi ó ń fi hàn wá pé àwọn malaika ọlọ́run ọba ọlọ́run ọba ó fún wọn ní agbára láti lè máa pa àwọ̀dà débi pé wọ́n lè yọ ní ìyọ sí èèyàn tẹ́yìn ó sì rí wọn kọ́dà wọn sọ̀rọ̀ èèyàn ọgbọ́rọ̀ wọn wọn ó fún yẹn ní nǹkan èèyàn ọgbà lọ́wọ́ wọn ọlọ́kan ọ̀jọ̀kan àdìsí múrò eléyìí wá gẹ́gẹ́ bó ń ṣe máa ṣẹlẹ̀ nígbèsí ayé òjíṣẹ́ ọlọ́run sọlọ láhùn àrẹ ìyọ̀sọ́lẹ̀m nínú àwọn àdìsí tó gbajúmọ̀ jù wọn náà ní àdìsí ẹlẹ́ẹ̀kejì nínú arbaun nàwọ̀wíyà bákan náà tí a bá ń ka àwọn tíra àdìsí a mọ̀ bá ru wọn pàdé lọ́pọ̀lọpọ̀ inú wọn làdí ìfẹ́ arákùnrin tí ọ̀pá eh, èèyàn ká ní èèyàn hundred lẹ́yìn ìgbà tó túbá tí wọ́n ni kọ́ lọ sílùú mi ní àwọn mẹ̀láì ó kú sọ́nà làwọn mẹ̀láìkà dé wọ́n jáde ní ìjáde èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní já sókù rẹ̀ àwọn mẹ̀láìkà kẹ́ láwọn ó gbé àwọn mẹ̀láìkà ìyá láwọn lọ́tọ́ sí kó tó di pé arákùnrin kan dé ọ wá ṣe ìdájọ́ láàrin wọn bákan náà àdìsí kan bẹ́ẹ̀ bíi tí ọlọ́run ọba ṣe àdánwò fún àwọn kan nínú ẹrú rẹ̀ àwọn mẹ́ta lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́run ọba wa rán mọ̀láìkà sí wọn bẹ́ẹ̀ náà ni a kà nípa aya tó ń fún wa níròyìn anabi ibrahim aleyhi salatu wa salam gbà táwọn mọ̀láìkà wa dé bá tí wọ́n yọ sí níyọ sí èèyàn anabi ibrahim ọmọ pé mọ̀láìkà ni wọ́n wípé ó ti lọ dáná wá mo tún wá mọ̀ sọ fún pé àwọn èèyàn jẹun ọlọ́run ọba rán wọn níṣẹ́ ni. Sani àwọn ní káwọn wá yọjú sí káwọn fi tó létí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kìí ṣe nǹkan kan ni tí kò lè ṣẹlẹ̀ ó ṣe é ṣe kọ́ máa ṣẹlẹ̀ lónìí táwọn ò sì ní í mà torí pé àlẹ́ ni tí ó ṣàlàyé fún wa lónìí pé mẹ̀láìkà mọ̀ ni wọ́n ṣùgbọ́n kìí ṣe nǹkan aburú ni kọ́ máa ṣẹlẹ̀ ó ṣe é ṣe kọ́ máa ṣẹlẹ̀ kìí ṣe nǹkan ìyàlẹ́nu wàláhùtà àlẹ́ àlẹ́m torí náà nínú hadithi bákan náà wọ́n fi hàn wá pé nígbà tí a bá dárúkọ màláìka ẹ̀tọ́ ni kí a sọ pé sallallahu alayhi wa sallam tó ti pé èyí tí a máa wíjú náà ni alayhi salatu wa salam ṣùgbọ́n kò burú kí a ní sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe wá nínú gbólóhùn hadithi wàláhu ta'ala alam inshallah ta'ala fi ìjókòó àti báyìí ohun tí awi tí ó ṣe déédéé kí ọlọ́run bá kí ọjọ́ ó ṣe wá láǹfààní èyí tí ó kù díẹ̀ kàtó kí ọlọ́run bá kí o ṣe àmójúkò fún wa lápapọ̀ wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk